نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن شرور سيئات أعمالنا من يهده الله فلا مدل له ومن يدلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شرك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد السلام عليكم ورحمة الله وبركاته يا قوم يا أنا كي آه مكارن يا إني أقوى جن أنا كي آني أنا إنه ربيع الآخر awira me era 1439 e ana e kontu mori sallallahu alaihi wasallam awa mi hijira horo maka nangu medina dasar hoyo yana ke anyi ohura ba enu ha ora ba era 2017 yoni shabe ana be tamamun minna fi fikr kitab wa sahih sunnah

man la yuhsinu al-fatiha o ya la ke fata do ke tere da sanyi e yo nye ana ka o bainan dok a ka en enwuri mala ne ka umi yani on letter da na ka o ya ra tere dok wa zalika bi an yulhinu fiha ono be kanyi e yo nye ene o ka ana ka ka dok wallahu kisman

anaya tɔyidina fɛ innahu ha minal hidaya agoko ne bana ho ne hidaya to wake ahdana instead of hidina ilele nyuka entirely abon aw yakrahu an amtu bidom aweke akono kake an amta doke an amtu ga wake an amta sirata alladhina an amta alayhim ozi ɛɛdanaika eh, ɛwɔ mɔri subhanahu wa ta'ala wara mmenwọrọ iwa amma haka sirata na namtu alaihi ozela na ika e mara mmenwọrọ ya e kuwa muri mmenwọrọ na zika tu ana lil mutakallim ya na ike akare ana dure ka don makana wata tsaron but wuri change the entire meaning ika awal qaida la mana asanan ka an yaqra'u rabbal alamin alma ko ka ke rabbal alamin bil fatha ile o isa fatha badala min al kasra yani odore so ana yani be o kai o yani be kasra alhamdulillah rabbil alamin wele rabbi de ke na allah yani lillah rabbi o badalun kama qala ba'da nuhat arman ka ipa ini arhuna wene emeka amma arawa kaka rọba now instead of rabbi ana eyonyu awen amma ọbari tumi ọchịrị ọnụ fahinkana lahan layo gayoro mana ọka ana wika eyonyu ọnụ ọ jesi tumi ọchịrị ya na ka awọrọ ka ọ ịzọ fa imamatuhu sahiha oke odobidi odonodomi imam oje wa in kana yugayiru mana ana ko ora about two man instead of anamta da ko anamtu ahdina oke ana ko anami fala tasu imamatuhu illa limithlihi obijana o mi imamwan ezedu nwehi ebi imamo na me enwuri mmana na kenele ala ke oname هذا بالنسبة لإمامته أقصانا إجيها كالي إليه إماما أما بالنسبة لصلاته هو أما إجيها كالي نين إليه صلاة أني فإن كان عاجزا أن تصلح لهنه أنا بك أوكم إني أيتنيا أيوين يانونا That's أما صوري أظهر كما يشهر في بعض الأعراب أصلا كما يجب أن فإن الأربعة فصلاته صحيحا إسلام أو جهة إسلام أو ama sɔbɔli ayi da ka ɛɛ ize awɔrɔ ke si nɔ ya da ki si na ahi ti lɔ ama sɔbɔli ka ka yɛrɛ la nu ama kumeli ana sɔrɔ ɔrɔ ɛyi sɛ da mustapha da ki mustapha ɔyɛ ko ana bi ke ama ni a ɛzɛ do sɔlɔ nɔ jɛ wakaza imamatu ɔkawa mɛlɛ bi ɔbijan wama nkana yɛ sati o ta se o lahanaho ama ɔnyukata ɔyi ti nyɔɔ. yani akob eyo nyano no walam yaf'al da emen fa salatuhu batila in kana yahillu mana sala no edu ana be ka ora bara tuma esairo yani don o serious doko ne tenye ochire onon dodo wono ron be tenye ama agoworo do abaika doko sabe an anato ohoyemba tasihu salatu man bihi salasul bawl bimithlihi olola ona sala ona naika atihin cheche yemuri man wa bigairihi salim abika ona sana ka wa naika ona ni lafia لأنه لم يمنع من ذلك قرآن ولا سنة أو كأين سيا كصدا ما يعني كتاب أو القرآن أو أبي سنة مولى صلى الله عليه وسلم أذن لي أنا كأمانية والأولى أن لا يتقدم من على الخلافات والمنازعات أوكي أنا جيت له أنا بكا أصلا النبي أقوله oyin siya ana ka anyi da ka anyi oyi jengunye ati an ka tana ka na amma lakin law amma ana be ka o iba shala ku sala fa salatu sahihatun salana o da salana o jete saminan ana to o henta تصيح صلاة المامومين حلف المحدث والمتنجس إذا لم يعلموا بذلك أولو صالة أي جماعة أنكو إلى ما نايكا أمدتي أبيكا أنايكا أنيدتي نايكا إنوان أنا بيكا إنيكا أبويا ولا تجب عليه عدة عدة أي بابا بترى لسوكا أبوالما أنيكا أبوالما تنسي الله سبحانه hata law alimu ba'da salat oda kali ko ya awle manara ku sala li qawlihi sallallahu alaihi wasallam agwa ko no to mori ono ka kai yusalluna lakum e ya so ne ku sala e ya ku sala ro ro ne ne fa in ahsanu falakum wa lahum ana ki sala no eme ko en ne ko chim chim en ne ko do je tere do be ni do re ba un doke wa in ahtau falakum wa alaihim ana ka oyi mɛlɛ me ɛn yɛ nan against dɛ dɔɔni baawu ni yanni wani amma dɔɔ dɔɔ ɛn ka taa ni bɛn man da kɛ ɛn nɔ ni wa amma in ama in alimu asna amma e, ka se ko salana wajaba ababa imam ana ka de discover ka imam mi na ويجوز في هذه الحالة أكذا إن أمر يلون أن يتقدمهم أحدهم كأذكنيا نوبدي فيتم بهم صلاة إسالنا دوكس وقوزته ولا يستعنفها أو بيتن يمن أي لا يبدأ صلاة من أولها يعني صلى الله إيه نيمان هو نيمان بل يتم ما بقي أنا كوني أوكا أنا بتأوزته So na ka during the process of ka kusala na e discover ka imam mo ni najasa ah imam non ah nya lo lada sha da kusala wa ma asbaha min zalik asana ka o bina sanan wa amal imam awel imam fa in alima bil hadas awaye ka ono ni dote bada sala awel mo na kusala dai ka ora kusala do waye ka anyi edote anai ka o ina wan wajaba alaihi tahara wa i'adatu salat ababa be yo ka amoni no do be sala baben fen alima biha asna salat ana be ka o ye o ma sala na wajaba alaihi istihlaf gairihi makanahu o babu ko shone sadon reso do ya han li yutima salat do do no do salate wa ma huwa awiran fa yahruju min as-salat litatahhur don to he hon sala agobe do na wa amma iza alima bin najasa amma oye ono anyi dati bada salat oye misala fa salatuhu sahiha isalana no o jeta la yajibu alayhi liada e baba we yakoba be that is idoti o kanye won amma e be ka o nya rola o on jana bado do re wa wo da yo do wona woni salat dakwa in alima biha asna'i salat ana be ka oye enu mona ka o sayin salana وجب إزالتها أو قرى بلالة سكا أشوك وذي ذاك والمرض في صلاته إن أمكن دو continue دو أيكو صلانا إنا أنا بكا أو بسي يكو وامي فإن لم يستطع إلا بالهروج أنا يكون كتا إبرا إبا تهون صلانا يعني إلا بهروج منها هرج وأزلها وعد الصلاة

وقوله صلى الله عليه وسلم أتويك أنا كنت مولي وكاكا إن الله وملائكته فلتلاوي مولي أنرانتوان صلى الله ملائكا يصلون على الذين يسلون صفوف أي أم بمورا يه أنا إكاية إساهو أني قوبة وعلى هذا تلتظنن فلو كان أحد الناس يتنفل أثناء القومة أهلا لك أنا نايكا أكون نافلة إنما نايكا أسمي قومة إقامة الصلاة أسمي قومة الصلاة bihaisu innahu iza antaha sada furja nítorí ká ameta mẹ́ta dóògù hono fahal nantaziruhu amna nasillu furja iya jijon abika huhana uh, to abo ya koge dok arraje ana je tere ni lenon nasluha wala itibaru litahyihi huwa lisadiha yani iba koge iba za yani oitinyangu ne oitinyangu kaye ono ibe gwa

yani ana ka ba nyere igwe odi sahu na ile mana na emeta ama ana ka wele ka owa cause wahala da na wa agube the unity of the muslim okay ashiran uh, anato yawo yustahabbu inda iqamas inda iqamati sufuf as-sukun wa adamu irtifa' al-aswat ọka asia ijaa mekom ijaa tin sahu ijaa sahu di sahu ọjẹtẹrẹ katamọ mẹhẹhẹ daa sa kọrọ wọn wa hẹrẹ لقوله صلى الله عليه وسلم أقوى كنت مولي صلى الله عليه وسلم ليلني منكم أولو الأحلام جيبو أقول من إنا ونينا إكاي إرا بلاغ إرا بلا ونوها أتنا إكلا سوى نيبو ثم الذين يلونه ثم الذين يلونهما أتوا أبا بلا منا إنا إكاي ونالسا سوا وإياكم ميالون وحيشات الأسواق أوه أوه دا أقولك دي مالسي أقول لاوزي والمقصود التعذير من ارتفاع الصوت اوكي سو بام سمين سو سنا كاكا اي يلا ان يلا كاي اور قرما بهلا واحتلال واحتلالها ati oiba hulen min husu mate wal munazi'a ati ina ma hankata dure adena se no sebe e yo inu masagu no ara ko yo irumu no mama ka ke hadi ashara ana to awronya yuhrimu musabbiqatul imam liqawlihi sallallahu alaihi wasallam iya oyda wede imam agobe oyka anaika onto moni sallallahu alaihi wasallam o kakaye amma yahsha adukum an kornya no huraina idza rafa rasahu qabla al imam ijo akure so to wede imam an yaj'al Allahu rasahu rasal imam komo subhanahu wa ta'ala oba mi le so ba le so ba la ile so kelkete أو يجعل سورته سورة همال أو كدو ما تران دو بي أترا إكالكته قال ابن حجر رحمه الله ابن حجر الأسقلاني وظاهر الحديث يقتضي تحريم الرفع قبل الإمام أكسنا هو لتوها إني حديثنا أسزو ka iya enyi shiyawen ka ọdọkọrọ sọhẹrẹ tọbi di imam likọnihi tawa ada alaihi bilmas agoka a tozuri a makatete ya yi kiri anwa aba barunan وهو أشد العقوبات أنه ينايك أو كتمهن وبذلك أقصنا جذم النواوي في شرح مهذب لإمام النواوي دوتين جيتنا إني ويناه شرح مهذب وما قول بتحريم أكلل أي كاكي إن شاوين فالجمهور على أن فاعله يأسم وتجزي صلاته أكي جمهور بنايني ka ona mani me arebe ama isalana na isalana ko adongwe enya me ka isalana doda dakwan ibn umar adahun we abdullah ibn umar radiyallahu anhu tubtilu yani salan odu wa bihi qala ahmad ilana ni imam ahmad kan fi riwaya in ifa ilana ikobe wa ahlu zahir ate ena ke eni mazhabu zahiriya bina'an tirasuka ala anna nahi yaqtadi al-fasad ka oyini ya esase gɛŋɔ bi ka ye ore dun lakinnahu ama in saha farafara so qabla al-imam ana bi ka o oh, hiya do kore so ba hele dede imam ba kore so ba hele faqad qala ibn mas'ud abdullah ibn mas'ud radiyallahu anhu warda akidha rafa qabla al-imam ya'uddu fayamkus ana bi ka de imam da ko izo bi qadri ma rafa'a e wa pana ka a kura ba hele thumma yatabi'u al imam aw lam nadu sa ko sa sa imam da ko amma al muqarrinati lil imam wa amma al muqarrinati lil imam yani musawatuhu o ka ana ka e gan sala non ozon imam ma menu mo mo nyan yani imam ma me da wara men nam da ke duwa me be be ne faqad qala ibn hajar rahimahullah yani ibn hajar umuri ma yan bayo ako ama mukarrona fa maskutu anha awele do bebe a kokule nunan yani enyre anaka o manu bainan kultu adil ibn yusuf ala zadi lakin al hadith yadullu ala ujubi mutabi'a okay hadith anaka o bainan bana suru kai ila ila swawe ka o sasa yani ababawe وذلك يدل بمفهومه على عدم المساواة أكثر من آسيزو إن سنة يكون يدهون كاي enyo kodoni mama ikai ebe boda men doke sani ashara anatwa ureba yajuzu lilmasbukin ala yao naika okuwe iza salama alimam ke iji imam wa salama na yakuna ahaduhum kani odikunyainan imaman kowa odowide fayutimma bihim dori saletelirwa ma fatahu min asalat halfu alimam isanaika ojowawo eni sala anaika yakuremi imam that is ana weke eze ruru anni salatu bo imam salama ta ijo meka ọdun nyawo nyawo na wede da akwụsọ wa kwana ba dake salisa ashara anato euronya kola ibnu taimiyya rahimahullah ibnu taimiyya mulya mayan baya wa idha fala imam ma yasubu fihi al-ijtihad ok ana weka imam ma me sana ka azayo inan kai اتهاد أن مصبر إني إلى أنجتنا يتبعه الماموم إجمع الناس أساسا وإن كان هو لا يراه هذا كالي أي كاي أنو بولي إذا إذا إمام جتنا إلى اتهاد نابا لكن مثل كنوت في الفجر أبجوي أو إم كنوت إن سالي إتميان ووصل الوتر أتي وتر دور قوابه لا كوجو نابان وبين

yani ona le asasa ona kai ona wore okay tabihu fi tarkihi wa ba asasa in oina watete dake rabi ashara anato ewrena idha kana al-imam musari'an la yuwafi salat ana bi imam banahi oshogo yani o medo wetere yani amako salani be fasahi ana jetere adamu tarku salati halfahu ona bi ka asana na salati te oyiko reman illa iza lam yatamakkana al mamum min fil wajiba e wo bo ti kai ana ka o be jama o me ana ka o ba bo tura kono me o ka fa ibn jurayj qultu li ata adahun ibn jurayj ri jurayj o kono kai ata fal imam la yuwa fi sala imam no o ma ko sala ndo ko ogwe tere ono ina ndo me etetere atazilu salatu ma'ahu ma jesi ko le yo eni sala o ko le yo kọ́ọ̀lá bal sọ́lẹ̀ máa hù dọ́kà èyí anáyọ̀ ìka yẹ kó sára rẹ̀ rẹ̀ wà á fà mọ̀sátátá ló wà ẹwà mẹ́ẹ̀gò ẹ̀wọ́pọ̀ ọ̀nù náà ọ̀nù aljama ato ọkà jama ahabu ilẹ̀yà ọ̀nìmísì lẹ́yà nù hùn. fẹ̀yìn rọ́fà rasu mina rukú wàlà mi wà fà rọ́kà fà á fà àǹtà àná bìkà ọ̀ kó rẹ̀ sọ́nù wà rẹ̀ ó ní rukú ó ní rẹ̀ dọ́ọ̀ mẹ́ẹ̀gùn àmà ẹ̀wà mẹ́ẹ̀gùn. وإن رفع رأسه من السجون ولم يرفع سجون فاف أنت أنا يكا أولا كورا سوان وحيلا هون نوسي بكتا دو مي غوا مي كو مي دو دو دو غوترن او او او غواو الى اخر نمون دلما وبمثله امولي مليون قال القما ان القما كان كوتو دمكي وهذا مقيد بانيات الامام باقل واجب وكثرنا ونجتك بانيات الامام ki imam oshobe lele enewi ini sanaika obelele do oshobe go قال شيخ ابن سيمين ابن سيمين رحمه الله فإذا كان الإمام مسجد يسر إسراء أنا كا إمام ملسي آهي أي أنا كا لا يتمكن به الإنسان من فعل واجب يعني إيا هانون أو مكوبوسي هذا كا أو زمان كا بابو فإنه معذور بترك جماع في هذا المسجد هذا آه يقاي أنه نبي جماعة تي إن ما لجنان لكن إذا وجد مسجدا آخر تقام به جماعة أنا بكا أول ملجسة أنا كي أعطي جماعة بينان وجب عليه الجماعة في المسجد الثاني وباب يقا أقو جماعة إن ما لسي أو هو أنا كا إمام أنا إذا أو هو هي أسمع بصن ما هي ذاك هامس عشر أنا تو أورا أورا هي هل يجوز أن يقرأ من مصحف الصلاة هذا يقول كل كيودا ما القرآن ربنا إن سالا كانت عائشة يا أمها عبدها زكوان من الموسى أقوى بك عائشة أولي دان أولي هنا ناهي زكوان دايك وصوها أصو القرآن ربنا وقال ابن حجر ابن حجر رحمه الله أو استدل به على جواز كراءة المصلي من المصحف آثم هيتلي أو إذا أنا ذاك أنا كاكو صلاة أنيم كيهونا قرآن ومنع منه آخرون أما داني أذسا أنا كنيان لكونه عملا كثيرا في الصلاة ويا هو ما قرأت القرآن روا أرى مقرنا إكا أورو إن الصلاة ويرى ابن أحزم الأندلسي ابن حزم الأندلسي دون إليك أنه لا يحل له أبرا أن يعوم كولي دودا وهو ينظر في المصحف دا يكبر القرآن وذهب إلى بطلان صلاته لأن نلوك صلاة نريدون وصلاة من أتام به أتسلمناك يا ساسا وهو يعلم قبل منك آية ذكر إبراهيم النحائي أدهن إبراهيم النحائي قال كانوا يكرهون أن يأمهم أن يا أن يأمهم كل دين وهو يقرأ في المصحف دنا بك باكي هون مصحف يعني هون قرآن فيتشبهون بأهل الكتاب دو كل شيء بين أهلنا قال شيخ بن باز رحمه الله يعني ابن بن باز رحمه الله mule mamba oke asawab ana jirele yonon jawazu kama fa'alat aisha radiyallahu anha aze korawome asma ka aisha me umuri hinalila li anna alhajata qatadu ilay agoka enkata onyan meka orawon nanije قلت يعني عادل ابن يوسف على ذلك دوكي هذا في حاجة الإمام أن يقرأ من المصحف أصلا بيجي إمام وين أنكتا كاي kai okahone qur'an wama idha lam yakun hunaka haja ana ka edhenyi ma edhenyi mkata ana ka o kwa we falesa hunaka dalilu ala jawazihi edhenyi huji ana sadu ka ala ka romani me ilma bi annahu laysa min al haja yani nyoye ka e ni haja wa darura abikine dhama luzum al qira'a bi tartib ka e ala ko qur'an dai ka watu nan litasili hatma mithlan agoda ranyi o idha ta pejue dak hal asana wa amal mamum awel jamaa wal munfarid atana ka jayan wan ولم يثبت في ذلك أثر أو كذلك نني أويتا إن أنو بأنا سرنا به فصحيح ترك ذلك له أو أنا جئت لك أما أنا بلا نتتهيا الإمام أنا كأني حاجة لأن العبادة مبناها على اعتبار أو كسنا عبادة بنا دتلسو أو إساسا دوكا ثالث عشر أنا تو أوليه نان سئل إمام أحمد عن إمام يقول أو كأهوسي إن إمام أنا كأي أكاكي la usali bikum ramadan illa bi kaza wa kaza me ba ku salare ro ne in ramadan ake e hoso e na e hoso na na ake le aso na to son fa qala as'alu allah al afiya doke yo mori ko mori na wado se afiya se lafiya do so ne wa man yusali hal fi hada ina e ku salare mason fa in dafa ilahi shay'un bi ghairi shart fala bas ana ka an sasaya da ka e bi jabe ka abelo man sayan okenya meka hono ndo kono baso ne kusala e jusi ten thousand ya no so ne kutala wi ni ramadan no ni mama ga ka na kusala ya mazana ama ana ke mama mo shala kusala dan se disai ka asayon de ebi dawe ka belo man men pala bas enya meka ba ka kono masasa ya dawe je dake sabi ashara anato ewrehimba qala ibn taymiyyah rahimahullah ابن تيمية مولى ما ينبع أقوال ليس للإمام إعادة الصلاة ede nyo imam kai obisala babe da tinyo ko do ko upeba wajala saniya an fa'itati wa gairuha do ma huwa yana ka ojobo abikala na ba wala aimatu mutafikun ala annahu bid'atu makruha okay odawi jeni ene to den tebe ko imani me bidio yana ka eyi do re shasa ko sala ijana sa be dale mi kama do rasu wa sala andule ko to mori sallallahu alaihi wasallam amma shasa bi ene ko sale hof dɔɔ kukunya dɔɔ yaa tɛ ɛnɛ nabɔ dɛɛ sɔgɔ dɔɔ sabɛ dɔɔ nu wakɔ donc al azar mubihat jamaa wal jum'a sɛbi ɛn ka taa ana yi ka e kɔlɔsi na bi sali jama ti tɛ a ti sali juma awalan ɔni papan al marad ɛn wɔri ok fama talahi kal marid mashakka min zihabihi lil jum'a wal jama'a ọkinu mọ náà ka ọrọ ezugẹ yẹn ọrọ akanyọ ne ya yẹn ẹzama ẹni ọyin nan mẹnsi ha bihi ẹni kọ náà lilijuma ẹni ma lẹsi abiki jama abihulahu adamu hudur a zẹẹ yọ ka yẹ ọnyanwó náà wọ́n ti tẹ̀ dọ̀ ọ́n nan kọ́lá tààlà àwòkọ́mọ́lẹ́ náà yọba kàkà pàtàkùlọ́ha mọ́sítàtù nyẹ́ngọ̀ hí mọ́rí ẹ̀họ́pọ̀ mẹ́zọ́mẹ́zọ́ ẹ̀họ́pọ̀ nínú kàtàn dọ́kùwà níbi masud rọ́jà lọ́hùn adọ́nu abdullahi ibn masud mori na ila kọ́ọ̀lá kẹrẹ kọ́dọ̀rọ̀ ìtúná mẹ́rẹ̀ẹ̀rẹ̀ wọ́n máa yàtọ̀ hàlàfù àná ẹ̀yàn náà jẹ́ ha ẹ̀hún ní sálọ̀ náà yàní ẹ̀yàn náà jẹ́ sálọ̀ náà ní yẹ ilà munafik màálù munifak ẹ̀ munafiki anáìka ayẹ́ka munafik ó bọ̀rọ̀ abẹ. àwọn marid àbíká ọ̀nà ìkẹ́ wọn àdẹ ẹnkan almarid àbíká ọ̀nà ìkẹ́ wọn àdẹ dai ka ba shan wusha na kan ol ne ba hata yu komu fi so polo do ba je insawi saniyan ogowa mudafiatul ahbasan al bawl wal goit ono be oiza barema yani idoteba ihin onre ihele liqawlihi sallallahu alaihi wasallam agowai kana kuntum mulio kakaye la salata bi hadrati ta'am edhenyi sala ana beka isolitite e wala huwa wala wahuwa yudafiu lahabasan azɛlɛ nyɛ ana bi kaye ɔlɔnɔn idɔtɛyiba a tɔ wɔ balɛma yani iya kɔ eyi a kɔ eyi nya kɔ dɔɔ hɛŋɛri dɔɔ zɛ kɔjina bɛ salisan ɔgɔta huduri tɔam wahuwa muhtaju ilayi ana bi ka isɔri ɔtitɛn ansɔri nɔn a bɛ ewe ni dan wa ko padaki aso ko isi mimani ka wa hadisi sabik agu hadisi nala dɔ bɛ ولقوله صلى الله عليه وسلم أقوى كنتم من كاكاي إذا حضر العشاء إجسول ربوا فابدا به قبل أن تصلي المغرب ني نمالي له فويد ربوا كصلي المغرب ذاك ويبدأ بطعام أو بين مالي لصالي حتى لو سمع النداء أو لقام أو ذاك ذيك يو أبكي قام آمن فقد كان ابن عمر يسمع القراءة أقوى عبد الله بن عمر يسمع قراءة الإمام A ah, awo ki mama ke wa eh, wa ta asha don tan wa riso ruwa nan nan dako wa ya kai anna ruhsatu ama ka oyronon yani ah, ka onyanwure olo di no ha wala ka an tuksir nahmatuka ile ehopana eh, kai oiba ka wa serisa o oh, wona ko ehopa eh, wanyangulio dina hao wa yushtaratu li hadha amma nyido anaika o be no sonon an la yatahiza zalika addatan asada koza askai ano meme polo bi haythu la yuk, uh, la yuqaddamu ta'am illa idha qarabat al iqama dana kai o ma sare batete e je ko ma agurete fa ina hadha muta'ammid li tarki jama'a ko sonon bi qadaye don o ina bi sali jama'a te bo ya don na bi sali jama'a ko kai wele kala ba mi koma don sare abe sababu meleven ene ramadan ana ikada nyon bana ko me ama kusali magri e, a kusali magri wana bana seresa ya wa wala jere rabi an ana to hona al khawf min daya imalihi aka ana ki hema ko gwanu nyangugu a fawata abanya mtono wa au uko idara rafihi abika nyangu oh, ya zamana ko ngwa وذلك لأن النبي صلى الله عليه وسلم أو النبي صلى الله عليه وسلم نهى عن إضاءة المال أو oh, yeah ka ozonogu ta ogu awudu wa lai ka wa ya ko nyangu do na bodo bu ha mi sa na go he ata ave bin nuzul matar yani do azamo da anye en kata rere kai ori hi ozo aw kasratul wahal yani tin alike odo roro fi turukot ozonai ka ozaze wa kadhalika birihil barida abamere bin ahyanai ka ohunene padaki ولهذا كان منادي الرسول أنا مدولك إيه هناك أوهيو ينفو مولي صلى الله عليه وسلم ينادي في الليلة دوك عين راهو الباردة أنا ايكا هنا أو المطيرة أو كان ايكا اوليه آذونان الله صلو في رحالكم يعني توبة أوضاكو صلاة ويكو صلاة إنيه داون دوك سادسا أقوهنان خوف ديا المريض أو الميت oke dọdọ hia nwa ya nwan ka ana ọna ahụ nọ enwe onye nwụrụ azọ ahụ bikọ onye nwụrụ suza ahụ ya hofu ala na nafsi min dọrọr ahụrụ anyị na enwe ezama ka anyị yakụ na bena wa bena almasjid kalbu ukur azuma nke anyọ ina aka nọ nri mmadụ madlasi ilije na ikiri jonugwu abịa mba adọlarin ahụ yakụ na tọrị koko luhu shauk abika ụzọ nọ abani bikekei ahụ kọtụ zujaj abika acha kijongo hiozi وليس عنده حذاء إذن أون يدبا أون يمشطوه داس أمون داس طونبا أو يخاف من سلطان ظالم أبي يموا هون وينا نايكا وينا ينهنا أن يحبسه ka onyanwu zon dani do zon do shon nata aw yukrimuhu malan bizul abi konyanwu don no gwan do do ka lihunayon do sukata yo o son wayas ka waso au yuzihi abikonya nko katengu au tafutahu abikonya ngutu obo rifqatu alladhina yurafikum fi safarihi ona ka enire e ko nwa hurehi akona na ku jamaa onye ngume ko to obo aidaka mutana ya ne sha ona ne ona sha na akona na ku jamaa de palahun okura moto wakadhalika man galabahu nas awameleme ona ka arora arora echi enwa ara ado bihaisu innahu law sallama aljamaa la yadiri ma yakun ne tudi kaye o oh, ku salare li jamaa on wata o oh, e sana kaye onaka daka sabi an anato o hemba an yutulul imam tulan zaida ala sunna ona ka imam o za tulete o za godo yani o ze isala ku do za godo ana ka ora da hunna na ka ora da to na na ka e ona bi sunna daka fa ma idha kana tatwil fi hududi sunna ana ana bika oida tuletan bana ini ehi sunna fala yahilu lahu tahallab ajiri yokae ojinye do twangan hone salano wadhalika liana nabi sallallahu alaihi wasallam agoka nabi sallallahu alaihi wasallam lam yubiha rajula indama haraja min salat otu ohuwa ojo nọrọ na ọmetọ ahụ ni sala halfu mu'ad ilmi mu'ad bi sababi talatihi agobe sabi sababi kai a ọrụ akusala na baba wakọdọ wọrọ dafi ba da riwayatihi ọbẹ ini ini riwaya na ikọ fasalla wa dọ nọrọ na ọwana ma dọni ya saminan ọgọ abẹsẹ na ọdọ na donc annum ara aw nisyan ay ka dozo yayi lamma takodan fil hadith ago sana ka o dawe din hadith ka man nama ni salat ona asara ni sala aw nasiha ay ko yayi fal yusalliha idha zakaraha fa dhalika waqtuha o ko salono ijo tamayan ago ka o mi salono ono bonon yanu monos tamaya ba o mono ko bono yawon tase an hena man akala basal wa sawm ona ari aribasa be ke oge yani garlic li qawli sallallahu alaihi wasallam agwa ko non tumon ka kae man akala basalan aw sawman ona ari aribasa be ko ge falyatazilna yani ono kana ko le aw liyatazil masjidana o o kana ko le imalla shay wa hadha in haraja muhraja wa hadha in haraja muhraja al uzr o sanana ona bijo to he o to he no to he daika iri uzuri abin ila annahu fil yamna daf'an li aziyatihi okay wana ka ene da ila e o isi shoko de akube ezaman an kata na ka onya ngube ana ka o oh, ida lamma sabata fil hadith an wa kum ya fara ni hadith ta'lilu nabi sallallahu alaihi wasallam liman eh o yɛpɛtɔ no yɛpɛtɔ ana to mori ka sɛbi rizin sɛbi lɛ yana ka yɛ e. esi yɔ yɛfa kɔɔla dɔ ka inal malaikata awali malaikata ta azza min ma yata azza minhu banu adam ɔ zama wa isa na ka azami ijani bi adam lako ala hada tere sasa non fa hal yajuzu akulu basal wa som aza ke ɔlɔre alibasa ati ɔgɛ wal jawab uku hilai na'am ɛn eh lakinnahu in qasada bi aqlihi ana ko awamba non ori an la yusalli ma al jamaa da san ko sala al jamaa fa huwa asim bi hadha bi hadha al qasd akorono yani ko ya dole agwa so ko al jamaa ono a lebe agwa wamba non wa in qasada bihi tasahhi ana ko wali agwa ka ban fala isma alai enyo me kayo enyo bi no be dak wa alam yaka anna al maqsud bil basal wa sam sanami sanasika yani albasa onre oge okay alẹ́bi tàzá harọ̀ rẹ̀ hàt ahọ́ anọ̀bẹ̀ anáyè káyẹ agwọ́n ọ̀tọ̀ hẹ̀ lakin náà àmà má tàzá harọ̀ rẹ̀ hàt ahọ́ èjì agwọ́n ọ̀rọ̀ àná bìtọ́bìhì ẹni káyẹ àmẹ́ yẹn lè kú kan wọn àwé àbísẹ́ni bí nẹ́sàn náà fàlàyé alhakuhu hazal man ọkọ̀ọ́zù gẹ̀ oyiyọ̀ náà lamma sabata fil hadis agusana kuni hefedeni hadis kọ́lá ọ̀gáka in kuntum labuda akalima ahana bi kẹ́yìn yóò zi wà á bẹ́ẹ̀ fa àmì طبعا يعني و أقوانا نا مش كوا وارد أو يكو كان أي ما والله أعلم مولا نيري أنا لكن الهزات أني لنا كا أسكا يسجي مديري اختلف العلماء في من به بحر أنا يعني أني أيجني إن أنا كا أني أقتل يعني لمن أنا أبو أما ولا البكاء أنا مدك وهو من به رأي منتنة أنا أنا كا on agwana ka agodi biya be min alfam inirin awil am awika ahyan a to wa dure ko wana dago hal yuzar bi tarki jamaa anyi uzuriya ka onyangu na be jamaa وقد أفاد شيخ ابن سيمين يعني أو شيخ أيفان شيخ ابن سيمين عدم حضوره دفعا لأذيته إنك أثناء وضع صبر للنساء أغبي ويشو كوز إلمان ورجح شيخ الباني حضوره وعدم منعه أما شيخ الباني رحمه الله عليه don le kana jere ana je jetere huza ona le kae ona ngwene sala ezi yaya wa alla zalika da ikisebili e zina manse ka bi anna al bahar gairu hasil bi sababi e agoka oida gwanri no na dago ebe ona ku bi sababi na kwabe bi hilafi sam wal basar ya toye alba oge on al basar yani ebe no ebe ru shokore do shokori ebe no sababi na kwabe lako hadha huwa raji indi yani adil ibn yusuf al-azali lako sana jaida men wallahu alam omudo nyoy le dɔke al istihlafu fi salat o shara dangu raso en dangu raso ni sala idha arada lil imam ana ka an se tu imam an se hure to ya wa huwa fi salat da in salan arid arada li ajlihi an yahruj min salat yani re ne tu an ana ka e ko no to ya ho ni sala agobele no ada ka wa discover ore he mi o an re ne tu kan yazkur annahu muhdisu maslan al kada tamai ka ono ini dote yani ono janaba pejuwe فإنه يستالف غيره ليتم صلاة بالناس أوكي أواشا نساء دموان يسو أقبي دوزي صلاة تالي لذا فان أمر ابن ميمون أدوهن أمر أنا وزي ميمون قال أوكي إني لقائم أمي ما جاء ما بين وبين عمر أين سينا كان مات عمر قدات أصيب أننا نايكا أجوها وانو إلا عبد الله ابن عباس أهكي عبد الله ابن عباس أنا إنا كان أمري أنا جمري فما هو ɛyɛnyu sɔbi illa an kabara ɛyɛba no ɔmɛ mi kabara fasami tuhu yakul daka aka yɛ kɔtalani awo akili kalbi ɔrɔ awom abika ilijɔra arim hina ta anahu inumana ika se jɔha ŋwɛŋu umar abdulrahman ibn auf fakɔdama de umar ibn hata dama sobɔdi abdurrahman ibn auf fakɔdama dɔsi uh, awa wɛdi fasɔlila bihim salatu fafifa dɔkusala yɛrɛ dan sala n'a yi ka ɔhɛrɛ oh, wɔ. doka istihbabu tahfifu al-imam oisho inisho ka imam masha da ku sala o ko hele anabi hurairah radhiyallahu anhu ado nabi hurairah wa mulina ile anna nabiy sallallahu alaihi wasallam qal ibadaga nabi umul amwa dala ma qala ka idza salla ahadukum ijaz nyo nyaun a ku sala bin nas rada falyuhaffif yani o ko hele fihim agoka anyina da'if ona ko kome wal marid ona ka wade wazal hajja ona ka anyi bukata anyi en kata nyire ni skono na men dako an anas radiyallahu anhu adon bonas be mulu na le qala ke ma salaitu wara wara al ma sal ma salaitu al imam ma salaitu al imam ana ko sala ile mi imam da kot enyenye ahofu salat ana ka o heri salan wala atamma salat enyo na ki salan o re gwo huni me rasulillahi sallallahu alaihi wasallam hunun to muri sallallahu alaihi wasallam o ko hera madokko ana ka nyaba ka salan ba ko dokko dɔkɔ maksudu bizaale sɛw bambɔ nɔ nyɛ ɔyimani ka ani hɔfi ma ayitumami sɔlaat ɔnɔ bi kɔ hɛrɛ wɔ ama dɔw yi kɔ dɔw kɔɛ tɛrɛ dɔw zɛ tɛ azɔli ago kesi kɔnɔ kɔ hɛrɛ dɔw lɛ ko kɔ dɛɛ zɛ tɛ wazali ka bi aniyaati bi sɔlaati he ɔnɔ bi kɔ waa sala ne bɛ muwafi kɔn li sunna dɔw sɛri sunna falaw kɔrɔ fi sɔlaati jum'a bi surati jum'a wal munafikin ɔkɔ ɔka ayi sali jum'a naa surati jum'a wal munafikin فليس مطولا أي آه، نون ناي كورا أقوى لأنه موافق للسنة أقوى كوجي السنة أنتم مري صلى الله عليه وسلم أو آه، مانكا آه، إنا إسالة نون ولا قال في الفجر يوم الجمعة أو كا إن إنن إكوه إيه، الجمعة ألف لام تنزيل يعني شرط السجدة أو كشرط السجدة وهل أتى على الإنسان أشرط الإنسان أو مانكا فهذا موافق للسنة أصلا أو سلسنة وعلى هذا ترى فيمكن أن نكون o ba zika ya kaka ye atafiful muwafiqu li sunna kal ati o ye hera wa anaika o sari sunna ina bana bani nuktatu alif ina point number one filfajiri fajr ina al ina sali subuhi min 60 ila 100 ayat yani hone 60 na ngone hundred aya mislu suratai asajda wal insan apejiwe suratu sajda on suratul insan nuktatu ba yani point number two fi zuhur ina sali zuhur الركعة الأولى نحو ثلاثين آية ركي بابا دايكا بوكو أهاكا كوليتي آية نوكا إنان دونيني أهوليو يعني تاتي والركعة الثانية ركع هو نصفها دوبا كيبان والثالثة والرابعة أهونا أهوتان رهونا دوني بكيبي أهو أهو نقطة جيم نمبر 3 في العصر إن العصر الركعة الأولى ركي بابا 15 آية dɔkɔ aya ɛwura ɛwura hɛn wasaniya wa nisfuha da ikachiba nyon wasalisa wa rabia nisfu salisa na saniya so okay ahota on rohuna don ba chibi ahowa nukta tida yani on tanato ena fil maghrib wal isha ini maghrib wal isha ma sabata fi hadis muaz ana sana ko hefeda ni hadis muaz wa ma ahbara nabi sallallahu alaihi wasallam ati eni bana ka ni biya sebe min qira'ati ba'd suwar in oy ka in pa sura wa fiha inan qawlu sallallahu alaihi wasallam ikra bi wa sama'i wa tariq ok inan ok ake ake wa wa tariq asatu tariq wa sama'i zat al buruj asatu al buruj wa shamsu wa duhaha asatu shams wal layli idha yaghsha asatu al layl wa yajuzu ziyadatu ala hadha al qadar ahyanan ok a za kolonya dato ene ewopo non ijenye hoso anajote iza kanat aljamaa mahsurat ana ka ijamaa no yani jamaa ya nai kai be man ko gudaye en de da abona abona ni jamaa no de do kanya wa ko godon la ya yadhulu hage gairahum enyo ne sana ngwe hituwa yani ene ne nai ka e hura ko sala ba be da ma ra ye de ne ba ka amon ko they are okay with that wa hum muwafiquna ala ziyada ana kenete renta be ka anyangu dato dako hada tafifu sabik huwa al-asl akas awere oyhero wa ana dawede huwa al-asl fi muwafaqati sunna onobe oyata ini oyisari sunnan walakina huwa juza hayanan oka ama ada ejani an hofifa an zalik ke hopana ko bedana no donya mu hele wehuna ba li arid agbele ana be li qawli sallallahu alaihi wasallam agwa konon to mori sallallahu alaihi wasallam inni la adhulu fi salat me woni salat wa ana uridu an atila demis kaye make ugodo na fa asma ubuka asabi don ko ziwe ajurire fa atajawada fi salati don isalan don se ko herewa mahafata ana shukwa ala ummahu ala ummi ona hura ene ka sawa beza mai eh, onyujana لكن ملاحظات عن أنايكا يا سرجيمو يستحب تطويل الركعة الأولى عن غيرها إيش يكي راكي بابا أيكونا غدو هنا راكو سانا كيوانا لأن ذلك هو ثابت من فعله صلى الله عليه وسلم أو كسنه يبتع إن قرن تومني صلى الله عليه وسلم كما تقدم في بيان صفة الصلاة أزمان كما داود إمام هاي أبيجه صلاة ثانيا أقوى يجوز انتظار الداخل والإمام راكي أك هذا انتظار الداخل أو إجا جل نايك آموه والإمام راكي الإمام يني ركوع لكي يدرك ركوعه أقبل أرنا ويهان do ne tuwa do nyam turu ko imam aw kana fi ya aw ko ina taya lika yudriku sala agobe odana ngwe hiya ba do nyam tu sala ama bi shart ilili do an la ya shoko ala ma mu'min aw badum yani ka oyi je onu mani ko ebe eh, za ma be jama abeka e painen azoko agoka we skawe je jara ah non non e eh, ole metu do we le ka be do ko iniruku ele eh, ko amiruku ore duwe we nu so wanya mu tieti ehuna eh, ka ada ada sama lola kene ba joy ni sala wanya mu jezu ache eh, wanya mu tanwa dia aida inu ruku o ini tacha da kuwetu amma sawe da mai ehna ka eh, eh ini salona daki salisa na gota idza tala al imam ziyada ala sunna ana ka imam a ko godo o ku godo na ko ra da tu na bi sunna fajaiz liman shaka aza yo na ka ile onon aza ma an yan farid ka otozutu an yaro jayen wan wa yatimu salatahu li nafsi dal salana tayen wan wa daliluhu o yetere onon ma sabata an jabir ibn abdullah ana sana ka o ya beta hon mi jabir ana wazi abdullah radiyallahu anhu umuri ina qala ka kana muaz ibn jabal ay kan mu'adha na wadi jabal yusalli ma'a nabi sallallahu salam wasallam ku sala ila nabi summa yarji fa ya umma qaumahu awle mo no do ba ne do ne lidi iragwan do na siragwan kusala fa salla isha fa qara al baqara a ah, kusali isha do ki suratul baqara fa ansarafa ar-rajul dan yunara na ko jisi ko den fa ka anna mu'az tanawwala minhu azma ka mu'az bo kare enere an bo krista bo kure ka ka samedo koromanu men fa balaga zalika nabi sallallahu alaihi wasallam dile non deni to anibin fa qala fatan fatan fatan doka yani fitina wala ku fitina tela yani ona ikawa ku fitina to ku fitina to ku fitina to dan man ka salasa maran dan man ka opetan aw qala fatana fatana fatana dan man ka ka so ahanye uwe ne ka ku fitina to dan ay muas wa amarahu bi suratain min awsat al mufassal dan mo da ko sura ba anaika sura ini sura na ke eh, sura bina kana ay nanin wa fi riwayati muslim in riwayati muslim فانحرف الرجل فسلم اجنا نون دوجي سين سلاما ثم صلى وحده على من دوك صلى لوان اكو عليه ائتلاف العلماء يعني اني اغاهي اونو يعني ان اقبل زنبان هل يقطع الاكدا فقط بابا دان او اساسا كنه ويتم ما بقي من صلاته دوك زيت انا وين صلاه هو اكو صلاه الامام امام اني سوري بابا wa abdullah sa sa kwa raka ipapa eni raka ho wa man ya dole ture ten do ku jai ka wa wa dandu ne nyiman abikai wa da raka ta ta wana bodo ku shawel yani sabi sana ke a se be e husani da wana am yaqta salata kullaha abika abisalanon adan wa yabda salatahu min awwaliha do nyimisalan huno nyiman akwa masha hila bisababi qawli seko e kahibe إذا جهت هراء أنا بي أيك أنا كيف سلم ده سلما فمن رأى أنه يكتب صلاة عمل بهذه الزيادة أنا لو كبعد صلاة أنا مقرر لأدتون ومن قال بل يتم ما بقي أنا إيك كاكاي أنا بوين صلاة أكو أكون قال ده إن هذه الزيادة تفرد بها راوي محمد بن عباد يعني أول زيادة أذكر يا كنا نمان شابه إني إذا نادي حديث نبيل إني أنا محمد بن عباد

yani ona ha hore mi imam dori sala ete oye ko because of ke in riwaya na be re ni riwaya aba eh, muhammad ibn abad nan ono shawe ka fasallama riwaya ro ro na be nan eni eh, ka salama nan sana so ka odon yango je tahan dura maro alman ko wa sale maghrib sa se isha ejo wa ba metu du maro ka wa wa salama do salama ije e imam na ahuna do wesa sa do mataya do salama wallahu ta'ala ala na waka hukmu jama'atu saniya fil masjid sai waka lai anabe in jama'a huwa in madrasi ok ikhtalafa al ara'u al ulama ono yani ene je nyo jamunye fi jawali salatu jama'a ba'da jama'ati al ula ini oyibe ko do kusali jama'a o wa le jami'a papa alati laha imam ratib ana ika in madrasi na ani imam rotibi ana ke asho da kusala da waraji indi adil ibn yusuf al-azadi dak ana je tilehu dam jawazu jama'ati saniya fil masjid هذا كاكو جماعة هو إنما الذي لما ثبت في الحديث عن أبي سعيد الهدري رضي الله عنه أوزنا يكون هبته إن حديث أبي سعيد الهدري أمري هنا قال جاء الرجل أن جنرنا وقد صلى رسول الله صلى الله عليه وسلم aw bi kuntum mun sallallahu alaihi wasallam ora ku sala fa qala dak ayyukum yatajiru ala hadha enna be anaika e eh, situsi yani o oh, situsi do me ko sono nyutosi anaika aroro ah, e do nyi situsi isali jama. fa qama rajul fa sallama aho danyu jonoro na ko ko ta dak sala ile on ولما ثبت انا انس بن مالك ابو سنه كوري هبلك انس بن مالك جاء الى مسجد او من الذي قد صلى فيه انا كرا كسلاينان فاذن واقام دوه يو دومي قاما وصل جماعة دوكو صلى جماعة ولما ثبت أسنا يقول يبت أنا ابن مسعود كعبد الله ابن مسعود دخل المسجد أهم الذي وقد صلوا إلا كصلاة فجمع بألقمة ومسروق والأسود دوكو صلى لألقمة أتي مسروق أن الأسود دوكو جماعة يديو دوكو هذا مذهب أحمد وإسحاق والظاهرية أسنا مذهب إمام أحمد أتي إسحاق والظاهرية أتي مذهب الظاهرية قال بغوي إمام بغوي وهو قول غير واحد mina sahaba wa tabi'in asana bila yaka ya bila yozi kunya kana ina sahabi ati tabi'in ene bama man zahaba ila man eh, a awira naika ene nini oyiya anaika iya ka omania ok fa adillatum la tadullu ala man al jamaa sanaya ok adillani o sadu kai iya jamaa huwa wa inama tufid annahu yajuzu an yusalluha a da ya وهذا لا معنى منه أصلا إذية لكنه أما بعيد عن محل النزاع أهن ذلك أهنائك يا سيحان كتابيننا ولا يسع هذا المختصر لبس هذه المسألة أوكي إيهو إلي أنا كا أنا ما نكوى إن كو أنا نكوى تكوان يعني إني أويجا أويجا إلي أنا كا أنا إني مسألة والله أعلم مدن يا إلي أنا imam nasiruddin albani rahimahullah alayhi an bɛ hadisa n'a ye ka ɛsɛbɛ sɔn ini ɔ n'a ye ka an ma sɔbɛ ini iwe na n'a ye tamamu min na talik ɔnɔ mɛ e fike sun na isa isabe ɔkè kɔlu ɔyɛ kɔnɔ ka kɛ rɔw wa asram wa sa'id ibn mansur an anas annahu dahala masjidan ɔkè ɔyɛ dɔ ka dɔ hɔn asram ati sa'id ibn mansur hɔn bɛ anas annahu dahala masjida kɔn mɔlɛsi kɔn sɔlu fihi ala ko sala ina fa amara rajulan do moda ijana fa azana bihim do yoro rowan wa aqamma do ko sala fa salla bihim al jamaa do ko sala jamaa rowan qultu qad allaqahu buhari okay ma ka umman buhari amma hadith na hadith muallaq hadith na ka hazafa awwal isnadihi wa wasalahu bayhaqi de imam bayhaqi do ku china china do gare ngombe sanad sahih anhu li china na ka o je

ka o mani kan yani lam yarfa'uhu ila rasulillahi sallallahu alaihi wasallam odo sho ka onto mori sallallahu alaihi wasallam o mani men ok asani ogowa annahu qad khalifahu min as-sahaba ene jonye ina sahabi man huwa afqahu minhu ena ka ene nyoy fiki hunan wa huwa abdullah ibn mas'ud radiyallahu anhu ana we abdullah ibn mas'ud umuri hinaira faro abdurrazzaq fil musannaf abdurrazzaq qawda wa ini musannafan وعنه تبرني دي طبراني رجل وفي من كبير بسند حسن عن إبراهيم لتينا نايكا أو جتر هنو إبراهيم أن أن القمة والأسود أول ألقما والأسود أقبل إيه، أبي ما ابن مسعود أن عبد الله ابن مسعود إلى المسجد بن الذي فاستقبلهم الناس ذا نبغروان وقد صلوا إلى قصلا فرجع بهما إلى البيت أن هي ربني نيهن ثم صلى بهما دون قصلا روان وعبد الله ابن مسعود نلي له إذا صلى ọ̀nà ilé ilé ilé nànà ni alikọ́mi sọ̀rọ̀ náà rẹ̀ aṣọ àdánù rẹ̀ ìbọ̀ tí zọ́yà kó sálọ náà ọ̀húre tó hẹ́ iná tamamu mina sọ iye ọ̀nà adìlẹ̀ ibùdó yusuf mẹ́ àmọ́ ọ̀húre tó hẹ́ ní tamamu mina ana ìfikè sunna ana ìfikè sunni sẹ́yìn sábì kí iná ihe na kó sálọ. فلو كان جماعة ثانية في المسجد جائزة مطلقا أكأنا بك أيكو e أي جماعة إن ملسي آزيتو إن أبومن لما جمع ابن مسعود في البيت عبد الله ابن مسعود آية نقول جمعنا إليه ما أن الفريضة في المسجد أفضل كما هو معلوم أنا أيكو الجماعة إن ملسي أنا نبني أسمع كما ثم وجدت ما يدل على أن هذا الأثر في حكم مرفوع أقول لما ديري إلي إن سنة إكاية إنو بنا أنا سوكا إلي أنون أوني أكاري يعني عبد الله ابن مسعود أنا مكان دوم موقوف amma ani okare anaso kai ha o nangundon to mori sallallahu alaihi wasallam fa innahu yashhadu lahu o ko bibinu ya mara tabarani fil awsad yani ile na imam tabarani da ini mujamul awsad yando he nombi hadith na tazan yani 4739 an abdullah an abdurrahman hon wa abdurrahman ibn abi bakra hon wa abi bakra an abi hon wa dan anna rasulullah sallallahu alaihi wasallam ki onto mori sallallahu alaihi wasallam akbala min nawahil medina yuridu salat onto mori sallallahu alaihi wasallam ave hore akahi medina yani omen omeru sana daven des kono wako salan fa wajada nasa kol sallu do be duk azeni era ko sala famala ila manzilihi do ko anihin fa jama ahlahu do ko anihi danogon fa salla bihim do ko sala rawan wa qal la akaka ke la yarwi an abi bakar illa bi hadha al isnad yani alna do be abi bakar en sada hon wan we akari res na donan kultu wa huwa hasan okay uh, imam albani okay hadith sanan hadith sanan ay ka o oh, jetere donc imam tabari na rada we fi el kabir ane mujam al kabir mujam asa wa rijaluhu sikata na do we ezebe na ka anyo sha tura wala ala jamaa okay ala jamaa alati akamaha uh, anas radiyallahu anhu ana anas ibn malik o oh, sije kana fil masjid laysa lahu imam ratib yani bana ni malashana ka malashana oni imam ratib wala muadhin ratib ele nyo na hiyo na ka ay e kono yon fa ina yadatuha fi mithli hadha al masjid la tukra lamma yati okay oyi siza jama saje ina nguri malashana ezeya lima yati agusana ka be yani ezeya agusa lima yati agusana ka be wa bizalika insana yatafiku asran wala yahtalifan okdome kai enu beiba ene tilente be ene jamunye dako asanu ma waqaftu alayhi min kalamil a'imma fi hadhihi almas'ala oki ananyo izahu insana ka me jepe yani ma sare lele ini awigle yoki a'imma ni ini le non huwa kalamu imamu shafi'i rahimahullah an rajal eh, rahimahullah alayhi akona wele imamu shafi'i muri ma yamba wala bas man nakalahu ma ashay min al-ihtisar okanyo me ka ona ka odere non we amari roy summarize ولو طال به تعليق ولو طال به ولو طال به تعليق هذا كده أو مكتالي كنن أقدر نظرا لأهميته أقبي أهيلي يعني importance أنا هو important وقفلة أكثر الناس عنه أتجاز روري نايتاينا قال رضي الله عنه أقاك أمره هنا في الأم إن ونناه الأم هذا الأم أو كتاب الأم أنا كي أني بي 9 volume دني بي 11 volume ama wacha kani ni bolumwa no beleza akawa in kana li rajulu masjid yajma fi ana ko na ro ni malasi da ko go nanda yanda ko sali jama'a nana fa fatatu salati salajawan fa in ata masjid jama'a gairahu ahani malasi sa dona ko ahasana ko jama'a dona ko aidan kana ahabu ilaya on misli yan wa in lam yati ana kona wa sala fi masjid munfaridan da ko sala ni malasi don nyara ko fa hasan on nyoida hun aka wa kana lil masjid imam ratib ana kima la shani imam ratib fa fatat rajulan aw rijalan fihi salat doju jona roban abi ku jona rona ka ro sala sallu furada akene ku sala da ka we ko elinyan do la kwanin wala ahabu an yusallu fihi jamaa aki onosika onne ko ijamainan fa infalu ama ewa ba ko azahumul jamaatu fi ijamana ko wa yenyo me ka do ngwe وإنما كره ذلك لهم أكامان آمان يايوا إيوة، لأنهم ليس مما فعل سلف قبلنا أبو كاي إلى نما و إيه إلى ناي كاي أدوك مكمنا دو جاي إنما بعد قد أباه بعد قد أباه بعدهم أني باين ناي كاي يعني إن كتير إن كريتيسايز أن كاي أي مانمه dako asib ahora karahiyatu man karaha dhalik minhum oyiya eniyo naiko yainane innama kana litafarruqa alkalima agobe ase otirei o ko mori aso garahi do cheba wa an yuragib rajulun an salat halfa imam jama aw ka ujonaro o tishe do sikaye asana ko sala ila me imam na sada ko jama fa tahallab do jinye huwa wa man arada an almadhi on yatana ka o sin wala fi waqti sala man asa ko sala wa fa idha qudiyat dahlu fajami'u ijara ko sala den lengwe hidan leba so jama je fayakunu bihadha itilaf wa tafarruqu alkalima oko amana ya danyo jemunye dome ka otire oko na wabe ogai wa fihima oko ina na ibn makru iya wa inma akra hadha fi kulli madhi lahu imamun wa muadhin iya in malashana ka oni imam ratib dani muadhin wa amal masjid bana ala zahar tariq oko wel malashana ka adatu ka hawde au nahi abikanye panada to la yu'adhinu fihi muadhin muadhin no mahiunan ana ka muadhin ratib wala yakunu lahu imam ratib da zai imam ratib ya wa yusali fihi eh marra ana ka yana farahu eh akusala nan wa yastazilun da tuhainan fala akrahu zali okina nguli mi malashana no zeya li annahu laysa fihi al ma'na alladhi wasafat min tafarruq al kalma ko enguli mi ere no o ina pejue ana ka ame ko tire o ko mori egara ogai wa an yarq gabrijal an imamatihi rajulu fayanhizuna imaman ghayrahu ka anyujana awru ka oronon onos ko chan kusala don akusala elemi imamu sa anai ka ebon wa innama mana'ani an aqul salatu rajul la tajuzu wahdahu wa huwa yaqdiru ala jamaa oki isiyam kama ka ka salu janaro ezeze kokko on yara anai ka onyukata oyikwo da kini jamaa ko tun bi halle tafsili nabi sallallahu alaihi wasallam salatu jamaa inni ahana ikoto mo sasala ama mehayi e jama ala salatul munfarid isala ojona e ona ko nyaro ko walam yakul la tujzi al munfarid salatu ama kaka ko nyaro ko sala na eze dongwe hin ako anna qad hafazna an qad fatata rijal al ma'ahu salat okay yara ale sele hono wan kai ani ojona ona ya ponto mo sallallahu alaihi wasallam de esala doto wawa fa sallu bi ilmihi de ko salari no yonto mo sallallahu alaihi wasallam munfaridin da ka wala وقد كانوا قادروا قادرين على أن يجمعوا أنه نكتا أو كأنه نكتا هي نكوين جماعة أمين يا وامين وأن قد فاتت الصلاة في الجماعة قوما أوكي أوجي واو صلاة جماعة صلاة جماعة جراغوا فجاءوا دبل المسجد ابن ملسي فصلى كل واحد منهم منفردا ولكم كنيا ندكوا إنرينان وقد كانوا قادرين على أن يجمعوا في المسجد أنه نكتا كأنه كوين جماعة إنما لسي ok fasalla kullu wahidin minhum munfaridan do ko nya ko dai ka ko yan wan wa inma karihu li alla yajma fil masjid marratain ok ya agwa sa ko sali jamaa in malazo pa ba dak wa ma allaqahu shafi'i an sahaba qad jaa mawsula an hasan al basri ok ana ke imam shafi'i o dawe dai ke mo ah, hadithu muallaqa ben ora be ana ka o na ngun don to mo o ge hono be imam hasan basri qala fa kana ashabu muhammad sallallahu alaihi wasallam aw ka sahabi to muri sallallahu alaihi wasallam idza dahalu masjida enengun mallazi wa qasalla fihi dara ku sala ina nin salu furada da ka be ko ko irinyan rawahu ibn abi shayba ibn abi shayba mandawe wa qala abu hanifa imam abu hanifa donc wala yajuzu i'adatu jamaa fil masjid lahu imam ratib idza da ko ku sala jamaa in mallazi na ko ni imam ratib ونحوه في المدونة أمر أنا معنى إن مدونة عن إمام مالك هو إمام مالك دوك بالجملة يعني إن أيقرأ يقوى فالجمهور على كراهة إعادة الجماعة في المسجد جمهور العلماء إن يكا أربعة أربعة ريبيتان سالي جماعة إنه مالسي بشرط سابق أقوبي إدنا دويدي وهو الحق أنا بذيذان ولا يعرض هذا الحديث المشهور أك أو أو hadisa na ko hure to ka ala rajul yatasaddaq ala rajul yele jona rona ka a meiza u jona ronon fa yusalli ma'ahu da ku sale jama'i da dake ile non Watch, a a be ini eh, page 277 ini tamam na fiki eh, eh, anaika au oh, taliki fiki sunna aka fa ina goya to ma fihi hadda rasul rasul sallallahu alaihi wasallam ahadu alladhina kanu sallu ma'ahu okay ile ya na da anatuhi ana ina na kai

فاتتهم الجماعة الأولى أنا كجميع بابا أو جوابا ولا يجوز أقضى ذلك قياسا هذا على تلك كا أشخص دي سبيننا لأنه قياس مع الفارق من وجوه أقوكا يعني أهمي أنولوجي أهي سيري بينهم أنا إكا أو نيها يجزي الأول أني بابا أن سورة الأولى أوكي أتلي بابا مختلف فيها أنيو جموني نان لم تنفل لم تنقل عنه إذا من دور إيوه هون وانتو مولي صلى الله عليه وسلم la izanan o o se yoda tete wala takriran abiku ya pete ma ujudi almubtadi fi ahdihi sallallahu alaihi wasallam ile sana kai anyire ana ko yan nyan kwowe ka sabe ne me yan do man ka ka ene man me okay qad afadatu riwayatu hasan al-basri okay ora ma fane re na riwaya ana ko we hono wa hasan al-basri asan agwawa anna hadhihi sura tuaddi ila tafriq al-jama'ati al-ula al-mashru'a akawele juzanan ọrụ amị ka anyị ha jami papa anaghị ka anyị n'isheria liana nas iza alimu annahum tafawutuhum jamaa aw kale naye ke ijama ba jonwo yastajilun dehe fakasoro jamaa do me jamaa roro wa alimu ana ke ne annaha la tafutahum yataharun ki jamaa ba jonwo an jamaa sa do me ka fatakola jamaa aka do me e, ijama we wataklilu jama makurudi jama wei eya ana ndoka walaysa shay'un min hadha al-mahzur fi surati allati aqarraha rasulullah sallallahu alaihi wasallam doki asono non oyiya ka ija orin nyamwe kijama wei oyi ni achere ana ikonto mori sallallahu alaihi wasallam o ze yoro no kakwo doki fasabata al-farq o ma yebeleka anya hayini ijama ono onli osa fala yajuzu istidlalu bil hadith ala hilaf al-mutaqarrir min hadihi ok ezeze ka orosimi hujja li hadisa nai kai o ya to isa nai ko ye pete ini o ibodo jodon to mori sallallahu alaihi wasallam dako ba o le mono dal bani aka ka faina hadha al bahas awele ile yonon yatatalabu sharhan awsa o ni di sharhi anai ka o gane hunan la yatasahal lahu hadha talik anai ka ehwo yani o mi talik onan وهي وفي نيتي أقيني آران أن أجمع في ذلك رسالة كونو شنو بيبه inira ye Jamaa ohoba oy kun malasi fa asa anu afiku li tahririha inshallah e ara omori ba me ka ono jere ini oy oy kure ni hinan dono ko he dono me hayan ozo mori e den ni student albania nya ini we al fil islam ahkamuhu adabuhu bid'uhu ana be herudin and walli den student albania ben on me la sele be anyira no sele na ikameska selele oka ina jamaa allati harasa alaiha al islam hiya jama'atul ula o ka weri jama'a ana islam o ko hiyo da ko nyira wonan ono jami'a papan allati yusalliha almuslimun ana ko ko mori hen e akwa ba'da an yasma'u nida o le manara o ka hiyo fayulabu da'i allah dawo o hi ana kai o na hiyo da ni le mori o yo no mori a hiyo hadhihi aljamaa almahudatun asana bi jamaa ana kai aye hiya allati arada rasulullah sallallahu alaihi wasallam ona bi jama na kon to mori sallallahu alaihi wasallam esi an yaharaka alal mutahallifin anha manazilim kon to mori ona bi jama to mori kona agwan ela na ka ene attend jama no ona ka bi ni jama no do no ri he ni ra doke walau kana al jama'atu tasihu fi kulli waqt ana ke ijama o jere o zula ina abume badal qada al jama'a al ula o le mi jama'a papa okay lama kana uh, lama kana le fele na nabe eda e ni nyo yani ime ana ne bi bikona me masuka e da e ya ni nyo de tete kai me walakin bi imkan al mutahalifin o yani bozi kai e na ke ne jinye an yakul ena ka kai lima tuharik uh, alaina buyutana sema du wali duwa ira hiaira wanahnu sanati bada saatu masalan e ya be o le mi awon awonya wana ake wana wana ake du jamaati uh, jadida da ile basi jamaa wa waje ونصلي دي كسالا ونحصل على ثواب الجماعة وتسي جماعة دينيا لك لهذا أقوصنا كان الصحابة رضوان الله عليهم دوك أسابيني أموليو هنا يروا إذا فاتتهم صلاة إجي صلي جماعة جوا وصلوا في المسجد فرادا داي كابيكو صلاة إن ملسي داي كابيكو إن رينيان أنا دولي كاكيرا سوسانا إكا أوكوة دمو رماري كوري تيشي أنا نوال باني أوكوة أنا إني أنا سمي حجة آه وابا إلي ميو إلي أنا تيكي تماما منا

jamaa kunyaya akona yala ku kunya wa kunya ada ko ba ko kon kunya oni cha hako so ibe ai jet na no wono ama wani mada bosa ye ka ka mada bona zenyo anyo ama oni dotina ne so inshallah because of uh, eh, Eleonis kaya address oni ya se horaje omori si oni kaya jere mi ko saloni ku enyiman salatu tatawo so we si bahas when you go to those book you will see enough inire anaike albani ọkụ wainan other scholars anaike ene ka wanya nwunye ọnụ kitabul um wanya nwunye mudawana ọnụ imam maliki so mure na ọdọ tinye je so inshallah ya bi lecture jere but anyire anaika ya anyị sonira ahụ ome jẹ́ kí ọkùnrin speaker náà jẹ́ máa jẹ́ àgọ́wọ́ agọ́mọ́rúkárẹ́ ọ̀nà ìsọmọ́ta. anyire náà ìkẹyẹrẹ ìhùn náà Eyan ile hunan. Ama kaya me. eme, ko wa jihad. Ana ka Imam Zarnuji. Ama ka ni Salim al-Mutalim. ولم أرى عيوب الناس عيبا الناس قادرين على تمام onore kakura la wa ko be e mi ma ka e e no mi ta ti ko ona lu ka ko mi ta do na o le ta ko me eh wele enwere ka ya bi ni program na ka kitabu na ya ka na ka ije olorere na ahekwu aro wele ala ma no gwa ni wele program ọrụ ro ro ti obeiba lori eh oboroke ama na program lori ka mwalimu le ma awon ore da di bench so dame ka ala na ewere ka ya ni kara e o de ka bara na e ba na gun an me he ko ka ya bo ay ko e were ko ka ya gun anyị nọkọrọ na sị bench dada ka ya ka ewu na azụ ka ha ka ha ebe na ọzọ mi bench nọ ni dada hobi mu anna ibnana la mukazib lidinana wala ya'ba ok awere ye ka ye oji eh muhammad sallallahu alaihi wasallam oji yanon o ko hireke adini ai den dere ba ka ko yanin bi qawli abati lili oy kare ana kare kana kana ben ana ba yakul da ka ka e.